يا معشر التقوى سيروا وأبشروا وثقوا بنصر الوافدين المتقلدين وثقوا بنصر الوافدين المتقلدين سيروا على نهج الرسول وصحبه لا تعبهوا بالآثم المتمرد ويتعلمون بالبنية كلها إلا بغير محمد لها مقتدى الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشدا وهما لدين الله أفضل مرشدا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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ fún Ọlọ́run ọba Alhamdulillah Ọlọ́run ọba èyí tó ṣe oore tó ga jù tọ́lọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ó ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́run má jẹ́ sí ẹnì kọ̀ọ̀kan wa àbẹ̀ ọlọ́run ọba kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí àbẹ̀ ọlọ́run ọba kọ́lọ́run jẹ́ kí Islam wúlò fún wa nínú sàárè. No abẹ́lọ́wọ́n ọba ọlọ́run jẹ́ kí islam wúlò fún wa ní gbangba tàlìkìyàmà abẹ́lọ́wọ́n ọba kọlọ́run jẹ́ ká jẹ́ ní àlìjánná pẹ̀lú sábàbí islam àwọn oore tó kù tọ́lọ́wọ́n bá ṣe fún wa ó pọ̀ lára oore tọ́lọ́wọ́n bá ṣe fún wa òun náà ni kọ́lọ́wọ́n bá fún wa ní àlàáfíà kọ́lọ́run kó má gba àlàáfíà ara ẹnì kọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọlọ́n kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan lára orí tọ́lọ́wọ́ bá ṣe fún wa òun náà ní kọlọ́n fi ọlọ́kan balẹ̀ láàyè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kọlọ́n kó ṣe fún wa gbogbo àwọn tí wọ́n ń bẹ lọ́wọ́ àlàáfíà ìfọ̀kànbalẹ̀ ọlọ́mọṣẹ́ bá jogún ẹ̀ fún wa abẹ́lọ́run fún bàbá wa sọ̀rọ̀ ti tòní kọlọ́n darí èmi tí màá máa bá wa sọ kó darí ẹ̀yin náà tí máa gbọ́ ọ ìtẹ́mi àti ẹ̀yin tá a fi jókòó síbi àfẹ́gbẹ̀sán níwájú ọlọ́run ni ọlọ́run jẹ́ kárí ládánù ìgbà níwájú ọlọ́run ọlọ́run má dàlú wa láyà ọlọ́run kò jẹ́ kárí ẹ̀san náà nílé ayé àti wájú ọgbìn ìdàlùkìyàmà la hawla wala quwwata illa billahi aliyu rahim. tafsiri wa ana nínú suratul Isra aya twenty three òun náà ni tafsiri náà ti bẹ̀rẹ̀ wọ́n kà fún wọn á sọ̀túnmọ̀ rẹ̀ fún wọn olùdíkú yà máa bá tẹ̀síìrì ti tòní lọ ọlọ́mọṣẹ́ bá sọ́dọ̀ ọ̀run fún ẹnì kọ̀ọ̀kan wa. أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه ọlọ́run ọba tí ọlọ́run rẹ̀ ó ti pàṣẹ wípé ẹ̀yin ò gbọ́dọ̀ jọ́sìn fún ẹnì kankan ìlà ìyáhù òun nìkan òun ló ní ìbádà ẹ gbọ́dọ̀ gbé ìbádà ẹ gbọ́dọ̀ lè gbé fẹ́nì kankan ọlọ́run nìkan ló dání. wọ́n bí wọ́n rí bẹ̀rẹ̀ ẹ̀sán lẹ́yìn wá gbà náà ọlọ́run tún ti wá pàṣẹ ìṣe dáadáa sí ìyá àti bàbá ẹni à á ṣe dáadáa sí wọn ìyá àti bàbá á máa ṣe dáadáa sí wọn ni ọlọ́run bá lọ wá láṣẹ ṣe dáadáa sí wọn náà. إما يبلغن عندك الكبر. tí ó bá wá di pé ó débi dídàgbà lágbà lọ́dọ̀ ìwọ tó jẹ́ ọmọ àwọn bàbá yìí àwọn òbí rẹ ìwà débi dídàgbà lágbà. àhàbùnmá àwọn kìlà àhùnmá. ìkan nínú àwọn méjèèjì ó lè jẹ́ pé òun ni ó dàgbà lágbà sí ọ lọ́dọ̀ àbí kó jẹ́ wípé àwọn méjèèjì òun náà ni wọ́n dàgbà lágbà sí ọ lọ́dọ̀ ìwọ tó bá jẹ́ pọ́lọ́ àwọn ọba tó wọ́n á ṣàánú rẹ tí àwọn òbí rẹ dàgbà lágbà sí ọ lọ́dọ̀ ojúṣe tiẹ̀ tún gbọ́dọ̀ lékún sí i nítorí pé gbà tí wọ́n dàgbà lágbà yẹn àwọn nǹkan ti lẹ ní ara wọn ìwọ ọlọ́wàá mọ ti bá wọn lò pọ̀ tí o jẹ́ pé àwọn nǹkan tó lẹ lọ́dọ̀ wọn yìí tí òfin ni kò bọ̀ náà. wàhálà àtàkùn lọ́wọ́ ó gbólóhùn àkọ́kọ́ tó lọ́wọ́ bá sára ìfún ọ náà ni pé o gbọ́dọ̀ sọ fún àwọn méjèèjì wípé ara ni mí bí mo ti ń tọ́jú yìí mi ò gbádùn ara mi bí mo ti ń tọ́jú yìí o gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ fún wọn. bẹ́ẹ̀ náà ni o gbọ́dọ̀ jágbe mọ́ wọn. nígbà tó ń tọ́jú wọn ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó jagbe mọ́ wọn. kó o yà sọ fún àwọn méjèèjì kó la ń kẹ̀rí ìmọ̀ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tó rẹwà kẹ̀rí máa máa jẹ́ ọ̀rọ̀ tó rẹwà àbí ọ̀rọ̀ tó jẹ́ pé àpọ́nlé ní bẹ nínú ọ̀rọ̀ náà. òun náà ni kọ́ máa jáde lẹ́nu rẹ sí wọn kó jẹ́ pé ẹ̀kọ́ wọ́n máa rí pé ọmọ tó lẹ́kọ̀ọ́ ni ọ́ ọmọ tó nífẹ̀ẹ́ àwọn ni ọ́ ọmọ tí ń gbé àwọn tóbi òun ni ọ́ fún ọ ìyá àgbéga tọ́lọ́mọ fún o ò lè lò lọ́dọ̀ àwọn rẹ o. ìyá ìyẹpẹrẹ òun lọ máa lò lọ́dọ̀ wọn ọlọ́ni rẹ ìyẹ ìyẹpẹrẹ rẹ rẹ ńlẹ̀ lọ́dọ̀ wọn tó gbẹ́lẹ́ bí yóò tún ní ìyẹpẹrẹ yóò tún gbé ìyẹ ìyẹpẹrẹ rẹ lọ sókè ọlọ́wọ́ wọn ṣàlàyé pé ìyẹ ìyẹpẹrẹ òun ni kọ́ máa lò lọ́dọ̀ wọn o ò sì tún gbọ́dọ̀ gbé lọ sókè ọ̀rẹ́ ńlẹ̀ lẹ́ni ọlọ́wọ́ wọn ṣàlàyé pé bóòlà á rẹ ìyẹ ìyẹpẹrẹ ìyẹpẹrẹ ńlẹ̀ ọlọ́run bá ní kí ni nǹkan náà fẹ́ ṣe gangan bẹ́ẹ̀ ọlọ́run ní kí ni o. wà á kún rọ́bì rọ̀hámùmá kàmá rọ̀bẹ̀yà ní sọ̀gírà. nǹkan méjì ló ṣe fún wa mí náà rahma àánú yóò máa wá látọ̀dọ̀ rẹ ó máa káàánú wọn torí pé ẹgbẹ́ ẹ̀ máa ń káàánú lẹ́nu yẹ pé kò sí agbára fún wàá máa káàánú àwọn òbí rẹ pé ah bàbá mi tó ti lágbára ń jò ní òun ni ò padà lágbára mọ́ yìí ìwọ náà máa ronú tiẹ̀ náà pé wọn náà padà bọ̀ wá dẹni tí ò ní lágbára mọ́ so bàbá mi tó lè ṣe nǹkan bá lè ṣe lọ́sẹ̀ mi lè ṣe mọ́ àfi tí n bá tó bá wọn ṣe ni wọ́n tó lè rí ṣe so o gbọ́dọ̀ káànú wọn bẹ́ẹ̀ náà ni màmá rẹ ó káànú wọn so o gbọ́dọ̀ káànú wọn. وقل رب وقل رب ارحمهما كما ربياني صغيرا lẹ́yìn náà wà tún wá máa ṣàdúrà fún wọn ẹ bá jẹ́ mùsùlùmí nínú wọn ló ṣàdúrà fún o ò ní ṣàdúrà fẹ́ tó bá jẹ́ kèfèrí àdúrà wo lọ́wọ́ fẹ́ máa sọ fún ọ náà ni pé ìwọ ọlọ́wọ́ bá ń ṣàánú wọn nù sàárè bá ń ṣàánú wọn bá ń kẹ́ wọn so ẹni bá ti kú nínú wọn ọ máa ṣàdúrà fún wọn ètí bá ń bẹ láyé náà òní ọ máa tọ́jú ẹ̀ wọ orídìí àánú rẹ ìjọba tí wọ́n kú wà ní ọlọ́ba ń kẹ́ nínú sàárè kàmọ́rọ́ báyà ní sọ̀gí rọ nítorí pé àwọn méjèèjì náà wọ́n tọ́jú mi nígbà tí mo nídìí tọ́jú wọn gan tí mo wà lọ́mọ kékeré wọ́n jẹ́ ẹ̀rì tọ́jú mi so látara bẹ́ẹ̀ ọlọ́run máa ń fẹ́ fún wa ká ṣàánú àwọn òbí wa ká sì máa tọrọ àdúrà fún wọn ètí ọba tí mọ̀nà nínú wọn ká máa bẹ lọ́run kọ́lọ́ ń jẹ́ kó mọ̀nà ẹ̀bùn jẹ́ pé àbúrò rẹ̀ rọ̀ kọ́lọ́ kó bá a yọnu sí i màmá rẹ̀ bàbá rẹ̀ ọmọ òrukàn ni bàbá rẹ̀ ti láti kékeré ṣùgbọ́n màmá rẹ̀ ọgbà Islam màmá rẹ̀ tó máa ń sọ àwọn ọ̀rọ̀ tó lágbára sànàbì ètò jẹ́ wípé yìí máa bà àbúrò rẹ̀ rà nínú jẹ́ àrẹ́bí ni kọ́ máa ṣàdúrà kọ́lọ́ ń fọ̀nà máa màmá rẹ̀ gbàdí òbí tó ń jọ́ kan ó ti ní màmá rẹ̀ tó ti jẹ́ pé ó ti lọ wẹ̀ dáadáa ó sọ pé òun fẹ́ gba Islam màmá náà wá dé tó gba Islam àwọn náà kan máa ṣàdúrà fáwọn òbí wa tí wọ́n bá ti jẹ́ mùsùlùmí kọ́lọ́ kó sọ wọn di mùsùlùmí torí náà kú láì jẹ́ mùsùlùmí wọn ò ní lẹ́tọ̀ọ́ sí àdúrà wa mọ́ tí ó ti jẹ́ òbí ìdàrúkẹ́ àwọn náà. ربكم أعلم بما في نفوسكم ọlọ́run ọba yín òun náà lọba tó pé ọba ti ń mọ̀ ní bí máa fi ìnù fún ìsìnkùn yìí ti ń bẹ nínú ẹ̀mí yín ọlọ́run ọba ń torí pé nǹkan ti ń bẹ nínú ẹ̀mí nígbà tó lọ́wọ́ bá sọ àwọn kan wò wípé àwọn ti ṣe àwọn òbí àwọn bóun làwọn ti fẹ́ ṣe ọlọ́ba wa ní gbogbo nǹkan tí ń bẹ́nu ẹ̀mí yín lòun ọlọ́run ọba lòun ọlọ́run ọba mọ̀ ọlọ́run wa ní kíni. ọlọ́run tẹ́ ẹ bá wá jẹ́ ẹni re tẹ́ ẹ bá ṣe dáadáa tẹ́ ẹ jẹ́ ni re sáwọn òbí yín lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti wùwà tí ọ̀dà sí wọn ẹ wá padà di ẹni rẹ lọ́dọ̀ àwọn òbí náà náà. فإنه كان للأوابين غفورا azọmọ alána yẹn ọ̀nà mẹ́ta ló pín sí alákọ̀ọ́kọ́ ń bẹ òtúbà pé ìwọ ọlọ́run foríjì mi ẹlẹ́ẹ̀kejì ó tọrọ àforíjì lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wà wá sí dáadáa sí wọn padà ẹ bá ti ṣe lé ìfàyínà wù kánà àwọn àbí ìnàgọ́fóró mi ọlọ́run ọba ọba ló jẹ́ pé ọba ọlọ́pọ̀lọpọ̀ ìmọ̀ àforíjì lọ́lọ́run ọba nílẹ̀ àwàbí gbogbo ẹ̀ bá ti sẹ́rí tútú bá ti ń saburú kan tọ́wọ́ lòun ò ní ṣe mọ́ ọlọ́run ṣetán àti gbà rẹ̀ so ẹjọ́ bá jẹ́ pé òbá ṣe dáadáa sáwọn òbí ẹ̀ tọ́ba túbá ọlọ́run ọba yóò gbà túbá rẹ̀ eléyìí bí dáa bá tẹ̀ sí ní àná lónìí wọ́n ka ibi tí a fẹ́ ti bẹ̀rẹ̀ tẹ̀sí lónìí fún wa olùgbé àmà bá tẹ̀sí náà lọ. أعوذ بالله من الشيطان الرجيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشيطان إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك من ربك ترجوها فقل لهم قولا منصورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محصورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إنه كان فطرا كبيرا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú suratul Isra aya twenty six ọlọ́run ni wà á ti dal qurba akọ. wà á ti dal qurba ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó ti ṣàlàyé fún wa tán à ń sọ àwọn sẹ́rẹ̀ẹ́rẹ́ téèyàn máa ń ṣe títí máa ń ní àlìkìyàmà ọlọ́run ọba ń ka àwọn sẹ́rẹ̀ẹ́rẹ́ náà ó ń kà á fún wa lẹ́yìn ọkọ̀ọ̀kan torí pé ẹni tó bá ń ṣiṣẹ́ kan àti ẹgbẹ́ sí àlìkìyàmà ní í ṣe kò lè rí ẹ̀san kankan gbà làzọba pé májẹ̀mú òun ni kéèyàn ọlá nìyẹn àlìkìyàmà kó ṣiṣẹ́ àlìkìyàmà kó dẹ̀ jẹ́ mùmìnì iṣẹ́ àlìkìyámà alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba ni pé ìbádàtúláì wàdà ìjọsìn fọlọ́run ọba nìkan ṣoṣo iṣẹ́ àlìkìyámà ẹlẹ́ẹ̀kejì òun náà ni bírúlì wàlìdẹ́yìn ìṣerere sí ìyá àti bàbá iṣẹ́ àlìkìyámà ẹlẹ́ẹ̀kẹta òun á nì wà á ti zalikuriba wà á ti zalikurba ẹ gbọ́dọ̀ máa fún àwọn tí wọ́n jẹ́ ẹni tó bá jẹ́ pé ẹjọ́ jẹ́ ẹbí ẹ gbọ́dọ̀ máa fún ní nǹkan ẹ gbọ́dọ̀ máa tọrẹ fún ẹni tẹ́ ẹ ẹbí àlàyé eléyìí àlàyé tí a ní láti ṣàlàyé ẹ̀ dáadáa ni fún wa. ọ̀nà tí a fẹ́ gbà ṣàlàyé ẹ̀ fún wa òun náà ni pé ọlọ́run fẹ́ ká máa tọrẹ fún ẹbí àdìsí kan kọ́kọ́ wá ná èyí tó jẹ́ pé òun ló ṣàlàyé fún wa bá a ti náwó àdìsí yẹn ló ṣàlàyé fún wa bí a ti náwó èyí tó jẹ́ pé ó jẹ́ àdìsí Jábírù bùnà Abdullahi. òṣìṣẹ́ ọlọ́run ọba ní ìdàkánà ahadu kọ́ńfàkìrọ̀n tí ẹnìkan nínú yín bá jẹ́ olòṣì kò lówó kankan lọ́wọ́ káfàgbéjúwe wá pé èèyàn wá ní hundred naira lọ́wọ́ hundred naira yìí àkàfìsàgbéjúwe ni o ká gbà yìí pé òun ni pé èèyàn ní lọ́wọ́ ebi wa ń pa ọ̀dẹ̀ náà nísìnyí òun náà lówó tó bẹ́ẹ̀ kéré jù tó lè yóò yàn tába ní ká sọ ní ẹni tí ó bá dàgbà lágbà òṣìṣẹ́ ọlọ́mọdé bá wájú olóòsì ọwọ́ ní bí hundred naira lọ́wọ́ káfí ṣàpèjúwe fàlìyẹ́bdà ẹ̀ ń bájú olóòsì fàlìyẹ́bdà bìnàfsì ọ̀dọ̀ ara èèyàn lẹ́yìn tí wọ́n kọ́ máa ń bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ara èèyàn òun lèèyàn ti máa ń bẹ̀rẹ̀ nínáwó tó bá jẹ́ wípé owó tó o ní lọ́wọ́ ebi ń pa àwọn ẹbí rẹ ebi ń pa ìyàwó ó ń pọ ọmọ ó ń pa àwọn tó jẹ́ pé àwọn náà ló tún gbọ́dọ̀ náwó lé lórí àbọ̀ wa sọ iye àwọn téèyàn máa ń náwó lé lórí tó pé dandan ni fún yàn o gbọ́dọ̀ má náwó lé wọn lórí ọ̀dọ̀ ara rẹ ló ti bẹ̀rẹ̀ hundred naira yẹn ìwọ ló nà torí pé kí ni ìwọ lọ ń tọ́jú wọn ìwọ ni bùkátà yẹn wà lórí rẹ ọmọ rí pé wọ́n ní engine room tọ́ ọba fi lè wó lulẹ̀ báyìí tọ́ ọba ní kọ́ lọ fúyàwó rẹ lówó yẹn kọ́ náà tí ìjọba bá fi lè kí ìwọ ọ ti mọ̀ wípé wọn ò ní ìrànlọ́dún wọn jẹ mánìkì nínú ṣùgbọ́n ọba ti jẹun báyìí ó ti mọ̀ pé èrò ti yá nù kọ́dà ò lè lọ lọ́wọ́ gbá alẹ́ bá ni tó jẹ́ ẹ̀rọ náà bẹ́ẹ̀ náà ayẹ tán ó lọ wá iṣẹ́ kan ṣe agbára yóò jẹ́ kó ràn ọ́ lọ́wọ́ láti lọ wá iṣẹ́ yẹn ṣe lórí pé ọ̀dọ̀ ara ẹni là á ti wá gbà náà ọ̀wá rí wípé kí ni yìí o ẹ̀yìn méjì ló lè tó okùyàwó rẹ̀ tọ́wọ́n pé ẹ̀yìn méjì ló lè tó ó kú kí ni o ìyàwó rẹ̀ òun lọ́tẹ̀lé obìnrin là á máa kọ́kọ́ tọ́jú ká tó tọ́jú ọmọ obìnrin là á kọ́kọ́ fún ni tí ó jẹ tẹ̀gbẹ́ gba mí nǹkan ọ̀rẹ́ gbé ntọ́ máa fẹ́ jẹ ọ̀dọ̀ ìyá lọ́wọ́ bí ọmọ ti mu yẹn lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ ara gbóhùn gangan lẹ́yìn ọkọ bẹ́ẹ̀ ra nǹkan kan fún tí ó jẹ obìnrin là á kọ́kọ́ tọ́jú bẹ́ẹ̀ sì ti wá nìyẹn ẹ bá wá ní ju ẹyọ kan lọ tó ní méjì tó ní mẹ́ta <laughs> ó bí i pé àwọn ni wọ́n kọ́kọ́ tọ́jú náà tó bá yẹ pé kò sí nǹkan kan tó bá ti tọ́jú ara rẹ̀ tán yóò tọ́jú àwọn tó bá wà lọ́dọ̀ rẹ̀ tó jẹ́ obìnrin èyí tó bá wá ṣẹ́kù ọwọ́ bẹ́ẹ̀ lórí àwọn ọmọ ọmọ ọmọ bẹ́ẹ̀ bá ti dàgbàlagbà sí kí lẹ́yìn bá ti kéré sí o bẹ́ẹ̀ bá ti dàgbàlagbà sí òun ló ti máa tò wọ́n bẹ́ẹ̀ náà lóbìnrin náà. bí wọ́n ti jẹ́ àkọ́kọ́ sí bẹ́ẹ̀ ló ti tò wọ́n ọ̀dọ̀ wọn ló ti bẹ̀rẹ̀ so bẹ́ẹ̀ ni ọmọ ọ̀tọ̀ wọn bí nǹkan ẹ bá ti ń wà sí à ń sọ̀rọ̀ yìí pé èèyàn ní nǹkan kan ju pé iye kan tó wà lẹ́lẹ̀ ọwọ́ fẹ́ pin fún wọn pẹ̀lú àwọn ọdẹ wa oúnjẹ gbé wa oúnjẹ tó kéwì ni wọ́n gbé wa wọ́n gbé mẹ́wàá wa ara rẹ ọkọ̀ gbé so. ó sì níyàwó mẹ́rin ó fún ẹlẹ́yọ kọ̀ọ̀kan ọlọ́mọ bíi mẹ́wàá ó tún mọ̀ wípé ẹ̀yin márùn ti mú tékeré márùn àwọn ọmọdé bí àkọ́kọ́ márùn nínú àwọn mẹ́wẹ̀ẹ́wá yẹn ó fún ẹlẹ́yọ kọ̀ọ̀kan ó kà wá títì lóòbá wá bẹ́ẹ̀ wá máa fúnra yín jẹ sọ ẹni máa fúnra yín jẹ tẹ́gbọ́n jẹ́ dẹ́gbẹ́ tó lè yóò sọ bí ẹ̀tọ́ yẹn ti wà bí Islam ti mú wá nìyẹn lẹ́yìn ìgbà tó bá kúrò lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ owó wa kan òbí rẹ òun lọ́kàn òbí sọ òbí ìyáálé yẹn kọ́kọ́ máa ń tẹ̀síwájú lẹ́yìn náà ló tó wá kan bàbá ìyá òun ó tẹ̀síwájú ẹ̀sìn òkú ṣe fẹ́lẹ́ àwọn afilà káìsẹ́ ìyá òun nọ́mbà wán lẹ́yìn náà ló wá ni o bàbá bọ́lá wọn ti tó nìyẹn so bọ́lá wọn bá ti wá tó yìí àwọn tó tún kù lẹ́yìn àwọn kan náà tún kù lẹ́yìn tẹ́pẹ́ a máa ṣàlàyé wọn fún wa ọlọ́ọ̀bá wọn sọ fún wa ní àyà yìí pé wà á ti ìdàlùkúrúbà àkọ. wà á ti ìdàlùkúrúbà àkọ gbogbo àwọn tí wọn bá ti jẹ́ ẹbí yín ẹ gbọ́dọ̀ fún wọn ní ẹ̀tọ́ wọn ẹbí wo wá lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ èèyàn àwọn àfáà wọn ni májẹ̀mú ti ẹbí tó bá jẹ́ wípé bàbá bàbá àbí ọmọ àwọn wà ní ẹbí èèyàn ọmọ èèyàn ẹbí èèyàn ni bàbá ẹbí èèyàn tó gbé nǹkan tó ń pè lẹ́bí mẹ́ẹ̀ ààyè ìyàwó kù mẹ́ kébóni ò kì í ṣẹbí èèyàn ṣùgbọ́n ààyè kù mẹ́ nǹkan tó ń pè ní ẹbí ni yí pé nǹkan kan wà lọ́wọ́ pé ó jọ so yín pọ̀ tó jọ tó jọ pa pọ̀ so ibi tí o obìnrin gbà bí ọmọ olópa yín pọ̀ òun ni wọ́n ń pè ní àrọ́ in àpò òkẹ́ àpò tó jẹ́ kí ni wúù tóbìnrin gbà bímọ òun ló pa pọ̀ ìyàwó ń tiẹ̀ òun ò gbàgbẹ́ yẹn wá òun ló kí ni kò gbàgbẹ́ wá ní ti tiẹ̀ so ṣùgbọ́n wọ ọgbà bíi wúùbù yẹn máa ń ní connection tọ́yẹ pé ó pa àwọn bàbá rẹ nísìn ó jẹ́ pé ọ̀dọ̀ màmá rẹ ń gbìn yẹn ibẹ̀ ló ti bí wọ connection ti jọ wà òun ló fi nǹkan síbẹ̀ ní a fi bí ọ connection ti wà ń bẹ̀ connection yẹn ti ṣe kí ni o o tò bẹ́ẹ̀ lọ́mọ rẹ náà ń bu ìyàwó rẹ àti ẹ̀ ẹ̀dìjọ́ ní kí ni o connection pọ̀ ṣùgbọ́n obìnrin òun ò wọnú wúùbù yẹn rárá kò sí ọ̀gá tó fi ní connection tó fi wọnú rọ ìmù yẹn ibi tí wúbù tiẹ̀ ti wá so ìyẹn ni connection yẹn tó fi wá so látara bẹ́ẹ̀ but ọmọ ní connection pẹ̀lú kí ni ọ ìyá ọmọ ní connection pẹ̀lú kí ni o ìyá tó gbé ọmọ yẹn inú wúbù ìyá yẹn ló ṣe kí ni o ló ti sẹ̀mí ṣùgbọ́n ọkọ o ẹyẹ rẹ ọmọ ló jẹ́ ní connection pẹ̀lú ẹ̀ gbogbo ẹgbẹ́ wa bá ń so látara bẹ́ẹ̀ òun náà ní í pé àrọ́ ìmù ìgbẹ́gbẹ́gbẹ́ ní ìmù nìyẹn yẹn là ń pè ní mọ̀lẹ́bí ọlọ́dọ̀ pé òun gángan pé mọ̀lẹ́bí ń jẹ́ àrọ̀ imú òun ọlọ́wọ́n bá ń jẹ́ arrahman wà máa ń wà sọ́là wù àwà máa ń wà sọ́là ha ẹ bá ro rọ́ imú pọ̀ ẹbí pọ̀ wà sọ́lì tù mí náà rò pọ̀ mọ́ wà máa ń kọ̀tọ́ àkọ̀tọ́ àtùkù ẹ bá já èmi náà jà kó lọ́dọ̀ rẹ̀ so látara bẹ́ẹ̀ àwọn àfáà wa ń ṣàlàyé fún wa wípé àwọn wo ló jẹ́ pé dandan ni fún wa a gbọ́dọ̀ má náwó lé wọn lórí dandan ni a gbọ́dọ̀ má náwó lé wọn lórí ọ̀nà méjì náà pín wọn sí àwọn tó jẹ́ bàbá a máa ń pa wọn ní al bàbá bàbá bàbá bàbá bàbá bàbá tí wọn bá ní bàbá tó bá ní bàbá bàbá tó ní bàbá bàbá bàbá so irú ẹni bẹ́ẹ̀ dandan ni kó náwó lé wọn lórí yóò náwó lé bàbá rẹ̀ lórí yóò náwó lé bàbá bàbá rẹ̀ lórí yóò náwó lé bàbá bàbá bàbá yóò náwó lé lórí ó ti nana fún kó náwó lé wọn lórí pẹ̀lú àwọn májèmú tá a yìí bẹ́ẹ̀ náà ni ẹ bá ní ọmọ ọmọ ọmọ ọmọ àwọn ará máa ń pè ní àlìfòrú ọmọ dandan ni kó náwó lé ọmọ lórí yóò náwó lé ọmọ lórí yóò náwó ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ yóò náwó ọmọ lórí ẹ̀ bá ní ìyá olùkọ́ náà ti mọ̀ ìyá rẹ̀ ìyá rẹ̀ dandan ni kó lórí yóò fún ìyá àyà rẹ̀ yóò o. bàbá bàbá rẹ lọ́dọ̀ ìyá náà yóò náwó fún kí ni o ìyá ìyá àti kí o bàbá ìyá rẹ so àwọn tó jẹ́ usulu nìyẹn àwọn tó jẹ́ usul wàlfòrò àwọn yẹ dáadáa lèèyàn wá náwó lé wọn lórí pẹ̀lú ni pé wọn ò fi jẹun wọn ò ní ní nǹkan tí wọ́n fẹ́ jẹ rárá tí ò bá ti sí nǹkan tí wọ́n fẹ́ jẹ lọ́dọ̀ wọn kò sí tí wọ́n fẹ́ mu ìkànnì àwọn eléyìí dandan ni fún wọn tó o bá jẹ́ ọmọ tó sẹ́ńtà sáàrin yẹn ọ̀wọ́ rẹ̀ má fún wọn ni tí wọ́n jẹ tí wọ́n mu dandan ni ìnáwó wọn ti jẹ́ dandan léyàn lórí irú àwọn báyẹn ìnáwó wọn ti jẹ́ dandan ó gbọ́dọ̀ wá lọ yọ zàká kó lọ yọ fún wọn ó yọ zàká fún àwọn ẹlẹ́yìn o lè yọ zàká fún wọn láéláé kọ̀ọ̀dẹ́gbẹ́ zaka rẹ̀ rè ọ̀wá bẹ́ẹ̀ lọ ọ̀lẹ́ yọ fọ̀dẹ́ pé àwọn yẹn dandan lọ gbọ́dọ̀ fún wọn ní kíni o oúnjẹ tí wọ́n jẹ ìyìn tí wọ́n mu dandan lọ gbọ́dọ̀ fún wọn. májẹ̀mú rẹ̀ wá ni pé wọn ò ní lówó lọ́wọ́ májẹ̀mú àkọ́kọ́ nìyẹn. ẹjọ́ wa lówó lọ́nu gbogbo àwọn dáa kálẹ̀ lẹ́yìn tí ò sí fún ọmọ ọmọ ọmọ nǹkan tí ò ọmọ ọmọ ìyá rẹ wá báyà pé kò sí nǹkan náà fẹ́ jẹ ọwọ́ á ní owó lọ́wọ́ tó yẹ pé ìwọ ti jẹ gbogbo àwọn tí wọn kà á lẹ́lẹ̀ lọ́dọ̀ rẹ yẹn ìyàwó rẹ ti jẹ ọmọ rẹ ti jẹ ọwọ́ á sẹ́kù dandan fún ni tí ó jẹ ó gbọ́dọ̀ mọ̀ fún dandan fún tó o bá fi lé fún báyìí ẹlẹ́sẹ̀ níwájú ọlọ́run o tẹ̀lé ayé àyípé wa á ti ìzàlùkúrìbá àkọ òtítọ́sẹ̀ sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ńlá ló sì dá so ẹ̀sẹ̀ tó tóbi òun lọ dá sọ́dọ̀ ọlọ́run ọ̀gbọ́dọ̀ mọ̀ fún un ẹ bá ti wá nínú wọn tó ní ebi ń pa òun kò sí nǹkan tó ń fẹ́ jẹ ìwọ sì ní kí ni o nǹkan tó ṣẹ́kù lọ́dọ̀ rẹ tí wọ́n ti jẹ lọ́jọ́ tó ṣẹ́kù ọ̀ gbọ́dọ̀ má fún ní tí ó jẹ bó ti wá máa fún lọ nìyẹn tó kò sí nǹkan tó ń fẹ́ ṣe ààrẹ rẹ jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ sínú wọn bóyá kò lè ṣiṣẹ́ mọ́ ní gbèsè ayé ẹ̀ ó ti sẹ́ni pé jókòó kabì kan kò lè lọ ibì kankan mọ́ pé accident ló ṣẹlẹ̀ sí bí àwọn ló ṣẹlẹ̀ sí àbí wọ́n máa fún lóúnjẹ ibi tó wà ó ti sẹ́nà fún wọ́ tí wọ́n bá ti tọ́jú àwọn ẹbí ẹ̀ tán ìdókù yẹn ọlọ́gbé bá ọ náà jẹ́ owó fi bùkátà rẹ̀ kú bùkátà rẹ̀ ló gbọ́dọ̀ fi lo yìí wà á tú zalkoroba. wà á ti zalkoroba akọ̀wé wà lọ́sọ̀kún. so ìjọ fi jẹ́ pé o fún wa lẹ́tọ̀ọ́ wọn nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìwọ náà tó fẹ́ fún wa òun ni tó ti jẹ́ pé o ti fún àwọn ìyàwó rẹ o ti fún ọmọ rẹ ìwọ náà ti jẹ so ìtọ́ba wa sẹ́kù yẹn ìgbà yẹn lẹ̀ tọ́ ẹ tó wà lórí rẹ mọ́jẹ̀mẹ́lẹ̀ tí o bá ti sẹ́kù kò ní dọ́bẹ̀ sí àwọn agbé ìtafẹ́ jẹ rè o sì ní o gbé fún tẹ̀bá lẹ́ẹ̀kan ìtọ́wà dára gẹ́gẹ́ fẹ́ jẹ rè kò sí àlékún kankan mọ́ o lè mi àtìyàwó mi àtàwọn ọmọ mi tó fẹ́ jẹ so ìgbà yẹn ọ̀ dẹ́sẹ̀ so ìgbà yẹn lẹ̀ lò sọmọdéwọ̀n ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé islam gbọ́dọ̀ jọ pààyàn pọ̀ tí mùsùlùmí ọ̀bàdì pààyàn pọ̀ tó ń jẹ́ kébèrè tí wọ́n jẹ́ mùsùlùmí kì í ṣe dandan fún ọkọ̀ fún ìrànà nàmbà fẹ́ bẹ́ẹ̀ ni so ọwọ́ pé islam ọjọ́ pààyàn pọ̀ yẹn kì í ṣe fún ọkọ̀ fún islam ọjọ́ pààyàn pọ̀ tó gbé islam ló mú ìwọ̀ yìí wá òun ló ọ lórí tó bẹ́ẹ̀ bí dẹ́lẹ́sẹ̀ so òyìnbó mi ní di ọ̀dọ́ obìnrin jẹ́ pé obìnrin jẹ́ lẹ́sẹ̀ òun náà ni wípé dágbé tóbi jẹ́ lẹ́sẹ̀ ni pé ní ẹgbẹ́ ní imán onígbàgbọ́ bí wọ́n náà ti nígbàgbọ́ ọlọ́run ti gbé kíní ẹ̀ olùdókòwò ojúṣe ẹ̀ lé lórí tí ọba tí wọ́n á nígbàgbọ́ tó jẹ́ kèfèrí ojúṣe yóò sí lórí ẹ̀ mọ́ òní ti gbé dandan inú kò ní kọ́sẹ́kù kọ́ máa sàn lẹ́lẹ̀ kọ́ ló fún kò sí tọ́kàn ọ̀ọ́dẹ́sẹ̀ tó bá kàn wù ọ́ kò ní tó bá ní ẹ tó jẹ́ nǹkan tó pẹ́ ẹ kọ́ náwó fún tó jẹ́ kínní so kéré baba bàbá kéré náà tó bá ti jẹ́ kìfìrí ó ṣe dáadáa sí lásán ni kéré kọ́ náà fún <laughs> so ó ṣe dáadáa sí lásán so pé owó kan wá wà tó jẹ́ dandan tó gbọ́dọ̀ mọ́nà fún kìí so bí Islam ti gbé kalẹ̀ nìyẹn lẹ́yìn wá gbà náà àwọn akọ ẹlẹ́ẹ̀kejì ẹ rí i pé a máa ń ní ẹ̀gbọ́n bàbá kan náà ìyá kan náà jọ bí wa pọ̀ àánẹ tó jẹ́ wípé màmá lásán pọ̀ àánẹ tó jẹ́ wípé tó jẹ́ wípé kí ni ọ bàbá lásán pọ̀ bẹ́ẹ̀ ni a máa ní ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá ni ẹ̀gbọ́n màmá gbogbo àwọn yẹnyẹn àwọn tí máa ń jẹ́ pé la gbọ́dọ̀ náwó fún wọn májẹ̀mú kan wà tí ó rọra fà á tí ó fi jẹ́ pé ìrora gbọ́dọ̀ náà fún wa òun náà ni pé àwọn tó jẹ́ pé tá a bá kú tán wọ́n máa lè jogún wa àwọn ni tá a bá kú tán wọ́n lè jogún ni o wọ́n lè jogún wa kì í dandan gbégbé ọ̀nà ó fẹ́ gbẹ̀yàn bàbá kan ìyá kan àjọ bíyàn so kì í dandan gbégbé ọ̀nà ó fún ẹlẹ́gbẹ́ ìyá kan àjọ bíyàn àbí tó bá jẹ́ pé tá a bá lọ pín pé tí ogún bá tí ìbàdí ìrìn jẹ́ dandan pé ọ̀gbọ́dọ̀ máa ń náwó fún un ìyẹn ti di ọ̀rọ̀ ogún bá nísìn ẹni wàá mogún dáadáa tí wàá mogún pín dáadáa kò ní mọ bó ti jẹ́ àpèjúwe nísìn àti ẹ̀yà bá ní ọmọ tí wàá lè ní ọmọ ọmọ tó o níyẹn tó bá jẹ́ pọ́mọ ọkùnrin bá lo ní ọmọ ọkùnrin tó o níyẹn kò ní jẹ́ kí gbogbo àwọn tí wọ́n jẹ́ èmi lẹ́gbọ́n rẹ bẹ́ẹ̀ bàbá kan náà jọ bí yípo ni o bàbá lásán bí yípo ni o tó bá lè lọ́mọ ọkùnrin nínú ọmọ títí ẹ ọmọkùnrin tó ní ẹlẹ́gbọ̀n ló lè jogún rẹ̀ tó ọba kú tán kò olódìwọ́ tí òbí jẹ́ kó jẹ́ dandan lé ọ lórí pé o gbọ́dọ̀ tọ́jú àwọn tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ ọ̀dẹ́gbọ́n obìnrin lọ bá ní kéèyàn bá ní ọmọ obìnrin so ọmọ obìnrin lèèyàn bá ní ogun a máa kan àwọn tó jẹ́ ọmọ ẹ̀yẹ ọmọ bàbá èèyàn bàbá kan náà jọ pààyàn pọ̀ àtìyá kankan náà àgbàbà ló jọ pààyàn pọ̀ ogun a kan lónìí bẹ́ẹ̀ tó gbogbo obìnrin lónìí àwọn yẹn ti ní ẹ̀tọ́ dandandan tán gbọ́dọ̀ gbà lọ́wọ́ rẹ̀ so àwọn tó wá jẹ́ wípé wọ́n lè jogún rẹ̀ tí bàbá bá wà àwọn tó jẹ́ àwọn ẹ̀gbọ́n yẹn gbogbo àwọn tó jẹ́ bàbá kan náà ìyá kan àjọ bí yín pọ̀ wọn ò ní lè nínú ogún so bàbá ti gba ẹ̀tọ́ tìǹbà bàbá tí bàbá ti wá sí láyé mọ́ ẹ̀tọ́ yẹn ló wá máa transfer lọ́sọ́dọ̀ ti kí ni o tiwọn ìwọ tí wọ́n wà lórí rẹ̀ ọ̀gbọ́dọ̀ má tọ́jú wọn so májẹ̀mú tó jẹ́ lẹ́ẹ̀kẹrin tó lé kú lórí títí wọn òun náà ni wípé wọ́n jẹ́ wípé téèyàn bá kú tán àwọn náà lẹ́tọ̀ọ́ nínú ogún èèyàn ìjọba wa jẹ́ pé tẹ́bá ti wò báyìí pé a ti ń bá kú tán ẹni ìmọ̀ lẹ́tọ̀ọ́ nínú kíni o ogún òbí tó bá ti lé sí bẹ́ẹ̀ tí wọ́n lè lẹ́tọ̀ọ́ ní ogún rẹ̀ ó ti jẹ́ pé dandan ní fún ọkọ náwó lé kíni o lórí ẹni yẹn ó bọ̀rọ̀ mọ́ lórí tó bá dé tó ní nǹkan tó wà lékún ó fún un ìgbà tó jẹ́ dandan nìyẹn òun náà tó bá fi lè lówó lọ́wọ́ kò sí dandan tó a lówó lọ tí wọn náà bá yẹ pé òun ní nǹkan tó fẹ́ fún kò sí dandan tí Islam ọba ní báyìí pọ̀ kò sí dandan lẹ́gbẹ̀rẹ́ gbé tó jẹ́ pé ọjọ́ wà pọ̀ láàrin yín pé àwọn méjèèjì ẹ̀yin méjèèjì nǹkan kan ti di yín lọ́wọ́ tí ò ní tẹ́gbọ̀ òun ni mú ogún kò ní jẹ́ kó gbó dọ́dọ̀ ẹni yẹn ó dàbí nǹkan yẹn bá tó kúrò kíkiri ọdún di dandan ìdánwò ayé dandan gbọ́dọ̀ bá wá gbé zakat kalẹ̀ lẹ̀ ẹni tó jẹ́ fámìlì rẹ yẹn tó jẹ́ àwọn ẹ̀gbọ́n àwọn ẹlẹ́yẹkọ tó ń gbé kéje ìnáwó yẹn ò jẹ́ dandan lé ọ lórí ó kàn akàfẹ́ fún ọbẹ̀ kọ́ náwó fún ni kéje dandan lé ọ lórí olóyẹkọ ọkọ fún tó yẹ pé o mọ̀ pé ó ní ìdí bùkátà tó yẹ kó o fún un ní nǹkan zaka rẹ òun lọ́gbọ́dọ̀ lọ gbé fún ọ̀rẹ́gbẹ́ ìnáwó rẹ bá jẹ́ nǹkan rẹ́gbẹ́ ìnáwó rẹ ń bẹ lórí rẹ òun ló yọ zaka fún láéláé ìnáwó yẹn lọ́mọ sí kí ni o lọ́mọ ṣe lórí ẹ̀ so nǹkan táwọn afa ṣàlàyé fún wa nìyẹn ìgbà wo ló jẹ́ dandan tó wípé a máa jẹ́ ẹni tí ó máa náwó fáwọn ẹbí wa ìgbà wo ló jẹ́ pé kìí ṣe dandan a fún wa ni tá a bá ṣe àgbàládá tá a bá ṣe àníjìyà ìbàdàn jẹ́ dandan yẹn téèyàn ò bá ṣe èèyàn ó ṣe kí ni o èèyàn ó jìyà tó bẹ́ẹ̀ ni tó ṣẹ́kù ṣùgbọ́n tó bá ti lè ní nǹkan kó máa sọ nǹkan tó ní dáadáa tóun ní tó ṣẹ́kù tó wá fún àwọn tó jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ẹbí rẹ̀ tí wọ́n ń jẹyà àwọn tó bá jẹ́ dandan lé lórí tí ò tọ́jú wọn wàhálà ló wà fún o níwájú ọlọ́run wàhálà gidi wà fún ọjọ́ ọlọ́run àwọn onílẹ̀ ẹgbẹ́ náà mọ̀ndíìbù ní fún kó tọ́jú wọn àwọn gẹ́gẹ́ lẹ́gbẹ́ náà bẹ́ẹ̀ ṣe sàárà bá àwọn ẹ̀kọ́ kọ́ ṣe sàárà fún tọ́bẹ̀ yọ zàkà àwọn ẹ̀kọ́ kọ́ ṣe zàkà fún kó tó máa gbé lọ́ta sọlọ́tara bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn yìí bá ti lówó lọ́wọ́ bàbá rẹ̀ ti lówó lọ kì í dandan fún ọgbẹ́ náà fún dáadáa wọn ni kò báyìí kò ti lówó lọ́wọ́ wọn tí yóò bá sí ìgbà yẹn ló jẹ́ dandan pé kéèyàn tọ́jú wọn so lọ́kọ̀ọ́ba bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ń sàlàyé fún wa nínú àyà ọlọ́ni wa á ti. wà á ti dálkòrò bá a kọ́ ọlọ́ni àwọn tó bá jẹ́ dálkòrò bá àwọn tó bá jẹ́ fámìlì yìí ọlọ́ni ẹ máa fún wọn ní ìwọ̀ wọn ẹ̀tọ́ tó lọ́dọ̀ yìí ẹ gbọ́dọ̀ fún wọn àwọn tó jẹ́ pé ìwọ wọn jẹ́ dandan ẹ fún wa àwọn tó jẹ́ pé ìwọ wọn ò jẹ́ dandan ó lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ fún wa ní ẹ fún wa lẹ́gbẹ́ àwọn sábà lọ béèrè lọ́wọ́ ànábì pé yẹ̀sẹ̀ àlù nàkà máa dá yín fi kú wọn lọ béèrè yẹ̀sẹ̀ àlù ó ní wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ pé kí làwọn ọmọ ná ànábì ní kí lẹ́ẹ̀ máa ná kí ẹ̀ máa tẹ́ máa ná ní kí lẹ́ẹ̀ ẹ̀sẹ̀ ànímọ̀ máa tẹ́ máa ná ìdí ẹ̀ ọmọ náà yẹn ti mọ̀ gold wa mẹ́ silver wa mẹ́ gbogbo ẹ̀ wa mẹ́ wo dẹ́ bá ní kí ẹ máa ná àdúgbò àwọn sọ fún wa pé ntẹ́ ẹ bá kúlí má àǹfààtún mi nà káyìrì gbogbo ní abẹ́ máa ná tó jẹ́ rere fálìlì wàhálì dẹ́yìn ni wàhálì àkọ́rọ̀bí nàbí màrúf hakọ́n alalimusini alalimutaki ọlọ́run ní pé gbogbo ní abẹ́ máa ná ẹ̀ nà fún àwọn òbí méjèèjì ẹ̀ nà fún àwọn ẹbí yìí bilimaru èyàn tó wá máa ń náwó yẹn pẹ̀lú dáadáa ni èyí kẹrànà ẹ̀rọ ni kẹrànà èyí jí àwọn jẹ lọ́hùn ọlọ́ni akọ́ọ̀lù alálùmọ̀tẹ́kì ọlọ́ni ọ̀rọ̀ ayà níbẹ̀ ni wọ́n bẹ̀rù ọlọ́run àwọn ẹni fún àdáṣe lọ́rùn ẹ̀ lẹ́yìn lórí àwọn aláṣẹ lọ́rùn ẹ̀ lẹ́yìn lórí tẹ́ bá bẹ̀rù ọlọ́run oníkẹ́ tọ́jú àwọn tá a kà á lẹ̀ lẹ́yìn so ẹ gbọ́dọ̀ má tọ́jú wọn ọlọ́wà lẹ́yìn wá gbà náà náà mọ̀. lẹ́yìn náà lọ́wọ́ kan alimiskin lẹ́yìn náà òun lọ́kàn alimiskin aláìní so aláìní àwọn àfáà wọn tẹ bá ti rí alimiskin nǹkan méjì ló kó sínú ó kó alifakiru náà sínú olùsìn àti ìnagbé ìnáma sọdakọt lílẹ fòkọrọ yìí wálé masaki àwọn gbàgbé fòkọrọ ó jẹ ẹni tó jẹ pé òsì tiẹ̀ ó lágbára ju kí ni ọ mẹsìkìnì lọ pẹ̀lú báwọn afáàdì ṣàlàyé òun náà ni pé ta ni máa ń jẹ́ fòkọ́rọ́ ta ni máa ń jẹ́ mẹsìkìnì nǹkan dábì máa ń wọ̀n náà ni pé ẹ ń bá ti ní oúnjẹ odidi ọdún kan lọ́dọ̀ oúnjẹ ní àlè lódidi ọdún kan lọ́dọ̀ tó ọmọ pé owó ti ń bẹ lọ́wọ́ rẹ yìí tí wọ́n bá ń na àtàwọn tó ń náwó fún tí wọ́n bá ń na wọ́n lè ṣe kí ni o wọ́n lè náwó yẹn fún odidi ọdún kan ẹni ẹni wọ́n jẹ́ olówó nínú Islam olówó nínú Islam gẹ̀ẹ́nì yù nínú Islam òun lẹni tó jẹ́ wípé ihun tó lè ná pẹ̀lú àwọn tó jẹ́ pé ó jẹ́ dandan lé lórí tí ó náwó lé lórí ó lè náwó fún wọn lódidi gíní ọdún kan tí ó gbọ́ bùkátà tí ò ní sí wàhálà olówó lè léwu ìyẹn láì fún mi zakat kí bá wọn fa ti sọ ẹjọ́ bá ti wá jẹ́ pé kò ní tó tó dídí ọdún kan ìyẹn ni wọ́n ń pè ní kí ni ọ alimasakin ṣùgbọ́n ó ní kọjá àdajì ọdún masakin ẹ wọ́n yẹ pé kò tó dajì ọdún wá sísàlẹ̀ tóbi di zero òun ń pè ní kí ni o fùkọ̀rọ̀ so ẹ bá ti wá jẹ́ fùkọ̀rọ̀ tí wọ́n ti wá lọ gbólóhùn masakin wọ́n ti kó kí ni síbẹ̀ o alifùkọ̀rọ̀ ọlọ́run ọba ní àwọn tó bá jẹ́ miskin ẹ tún fún wọn ẹ fún àwọn náà lẹ́gbẹ́ inú zaka lẹ́gbẹ́ zaka la bá fẹ́ yọ ẹ bá jẹ́ fukọ̀rọ̀ odidi oúnjẹ tó lè tó jẹ lódidi ọdún kan là máa fún ẹ tó bá jẹ́ fukọ̀rọ̀ ìyí tí ó tó ná àtàwọn ẹbí ẹ̀ tí ń gbọ́ bùkátà lé lórí tó tó jẹ́ dandan fún àáfòyìn tó tó lódidi ọdún kan ẹ bá jẹ́ miskin àá rò pé kí ló kù tí ó fi ṣe kí ni o tí ó fi ká odidi ọdún kan àwà fún un sọlọ́tara bẹ́ẹ̀ ọlọ́ni ẹ máa tọrẹ fún kí ni ọ àlìmísíkì àwọn tí wọ́n jẹ́ aláìní so àwọn aláìní kan wà tó jẹ́ pé bí ìbàdàn lówó lọ́nà ìní tẹ̀yìn bá ti ní bí oúnjẹ bí ìdajì ọdún oṣù mẹ́fà ń ó náà dídí olówó so àwọn tó wà máa ń sọ bí ni pé àwọn tó jẹ́ pé bùkátà yẹn àwọn tó wà ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ fàkìrì ọ̀gá wọn máa ń sọ jù bí àwọn tó jẹ́ wà ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó jẹ́ tagiri tagiri ni wọ́n fi ń jẹ ni wọ́n fi ń mu so kéjọ́ àwọn kéjọ́ àwọn tó ń tọrọ káàkiri o àwọn tó pé tagiri tagiri ni wọ́n fi ń jẹ ni wọ́n fi ń mu olómi ẹ̀gbọ́n oní ẹ̀ lówó lọ díẹ̀ ṣùgbọ́n kò tí ì ní tó olólo dídé oúnjẹ odidi ọdún kan nílé so fún ní nǹkan gbàgbọ́ tó ní olè ìwọ́dé oní bí oúnjẹ nítorí olè ná fún twenty years níbẹ̀ lọ́dọ̀ ẹ̀ nítorí ná fún fifty years níbẹ̀ lọ́dọ̀ ẹ̀ ẹ̀rọ ní àbẹ̀gbẹ́ tó bá tún kú tẹ̀ gan nítorí ná fún hundred years níbẹ̀ lọ́dọ̀ ẹ̀ so wọ́n á rí i pé onímù fámìlì ẹni tí ò lè ní tó lè ná fún odidi ọdún kan nínú fámìlì ó lè ná fún ọ pé kí ni o kó tún fún un níbẹ̀ kó lọ fún un níbẹ̀ so bẹ́ẹ̀ ni kó máa fún kí ni ọ alimiskin àwọn tó yẹ pé àwọn náà dé pé àwọn náà ò ní máa ràn wọ́n lọ́wọ́ kí wọ́n fi ní kó tó kó sẹ́kù káwọn òbí kúrò ní miskin so ọ máa fún wọn bẹ́ẹ̀ náà so wọ́n bí sẹ́bìn àwọn tó jẹ́ ipé ẹni tó ń travel lọ síbi kan ní ń pè ní bí sẹ́bìn ó wá ń travel lọ nǹkan méjì ló lè ṣẹlẹ̀ sí lójú ọ̀nà ó lè lè dá lọ́nà kó gba gbogbo owó rẹ̀ ó lè dá lọ́nà náà ni pé owó rẹ̀ lè sọnù ó sì lè máa náwó yẹn lọ kó jẹ́ pé òun rò pé owó tí ó tó òun débi tóun fẹ́ lọ ni kóró yẹn ó ti tó so nínú Islam ara nǹkan tí Islam ṣe lẹ́lẹ́ nìyẹn kò nǹkan tí ń ṣe ń bì òun náà ni pé ẹ gbọ́dọ̀ máa fún ibùdó sẹ́bìn ó ti wà nù bẹ́tùlì mọ́ọ̀lì owó tí wọ́n yà á lẹ́lẹ̀ pé àwọn àbùmọ́ òṣèbí rẹ̀ nínú Islam ẹ̀dí wá gbé àgbẹ̀dí Islam gbé kalẹ̀ ní ẹ̀dí bá ń travel lọ́dọ̀ wá dénú ìlú kan kò wá lówó lọ́mọ ẹni kọ́ lọ sí Bethlehem kó lọ yóò dẹ̀ lọ bá wọn pé ibùdó sẹ́yìn wọ́n dẹ̀ mú owó inú àwọn kíní ẹ̀ wọ́n fún lówó yóò dẹ̀ mọ̀ fi bá ibo ló ń lọ ibi báyìí wọ́n wá kakuléètì ibi tó ń lọ nìyí ó mú ìyàwó dání ó mú ọmọ dání èlò owó lè ná tí ó fi débẹ̀ tí ó fi lọ tí ó fi padà dé tí wọ́n dẹ̀ wọ́n fún so ara nǹkan tí Islam gbé kalẹ̀ nìyẹn tí wọ́n bá pàdé irú ẹni bẹ́ẹ̀ lójú ọ̀nà tó ní pé ah òun travel lọ ni ẹ̀fọ́ gbègbè táwọn àdúgbò àtàìmù táwa yìí ó ti di táìmù o káwọn èèyàn máa parọ́ ìrọ́dá èèyàn pa jùlọ ilé ayé nìyẹn nísìn ẹjọ́ mo travel lọ ni mo travel lọ sí kíní so owó tó máa fi wọkọ̀ dé kíní àbí máa fi sèǹtẹ̀ kan tí ẹ bá mọ òdodo kí ni olùkọ́ yẹn sàánú fún àwọn tó jẹ́ kí ni o ibùdó sẹ́lẹ̀ tó gbé ìdánwò máa fi ní ká sàánú fún wa ni pé wọ́n ní bùkátà gbẹ́ àjèjì ẹni tí ọ̀ọ́ tí ó gbé lọ bìkan tí ò ní yàn gan mọ́ ẹ̀yọ́ oníbùkátà gan sọdọ́ bá tún lè fún níbi tó fẹ́ gbé gan á fún á dẹ̀ fún lówó tó fi máa bá bùn tó fi máa bá bi tó ń lọ lọ sọgbọ́dọ̀ máa ràn wọ́n lọ́wọ́ tó gbé ẹni ẹ ti wà ní ìdààmú dáàbò ọlọ́fẹ́ ká ràn lọ́wọ́ dáadáa láti gbọ́dọ̀ ràn lọ́wọ́ tá a bá lágbára ti lè ràn lọ́wọ́ náà. wàhálà ọlọ́wọ́ ni èmi ni mo ní kẹ́ ẹ máa náwó èmi ni mo ní kẹ́ ẹ máa ná dúkìá yín ọlọ́wọ́ ni mo ti wá ní kẹ́ ẹ máa ná dúkìá yín yìí wàlátùbáàdìr o gbọ́dọ̀ wá máa jẹ́ ẹni tí ó máa nánà dànù o gbọ́dọ̀ máa spend lavishly kó o náwó lánà dànù o gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tẹ̀bùzírọ̀ ṣùgbọ́n ní àbá gbọ́ pé kéèyàn náwó lánà dànù èèyàn máa rò wípé bóò ni wọ́n ń pè ní náwó lánà dànù àwọn afáà wa ṣàlàyé fún wa wípé ọ̀nà méjì ni tá a gbọ́dọ̀ jọ gbọ́yé dáadáa méjèèjì náà ni àyà tó wà ń bì àyà kan tó wà níwájú tó tún máa ṣàlàyé ẹ̀ dáadáa ẹni tó bá ní owó lọ́wọ́ tó fẹ́ náwó abala méjì ló ní abala nínáwó wà abala kan òun ni wípé o fẹ́ náwó sójú ọ̀nà tọlọ́hún abala kan ni pé òfin ẹni tó bá náwó sójú ọ̀nà tọlọ́hún tó jẹ́ pé agbára rẹ̀ ká owó tó o ná sójú ọ̀nà tọlọ́hún ọwọ́ anáwó yẹn lápèjúwe gbogbo owó tí bẹ lọ́wọ́ rẹ̀ two million ni lówó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́ba wò yí pé èmi àtàwọn ìyàwó mi ta àtọmọ mi tá a bá ń jẹun àtàwọn tó yẹ pé wọ́n lẹ́tọ̀ọ́ tá a bá ń jẹun ọkàn wa wò wípé bàtìsọ́lẹ̀ kan ẹni sí pé owó tó le tó wa ná nìyí láwọn àsìkò kan owó tó le tó wa ọkàn wo àsìkò yẹn gbèdéke pé abẹ́ oṣù mẹ́ta owó yìí le tó wa ná lẹ́yìn oṣù mẹ́ta màá tún lówó mi àbọ̀ pé ọ̀sẹ̀ kan owó èlé tó wa ná lẹ́yìn ọ̀sẹ̀ kan mo mọ̀ pé máa ní owó mi ọ̀wá ò gbogbo dáa máa lọ́sẹ̀ kan ò lè ju two hundred thousand lọ. kó lọ́sẹ̀ kan yẹn màá tún lówó mi ọwọ́ kó ọwọ́ ayé two hundred thousand kó nínú two million ní gbogbo owó yẹn ọwọ́ á sójú owó tó kì í o pa eléyìí kì í pa tó gbé náà yìí pé iye tó máa ná o ó ti mi pa ọ̀rọ̀ náwó okòrìnra báwọn ẹbí rẹ ìyẹn ó ṣàṣejù ìkànnì àti ẹgbẹ́ ní àṣejù ìyẹn lè ṣe máa pa ọkàn wọn pé a ẹ wo two million yíyá rẹ máa kó lọ mo bu yín torí tọ́lọ́hún ọwọ́ adélé kò sí nǹkan tẹ́ jẹ ọ̀sẹ̀ wọn ara wọ́n nítorí sẹ́mi ẹni pé o ṣàṣe kọjá àlà o náà máa pa ibi ọlọ́sí ibi tọ́lọ́hún lọ́ọ́ náà sí o ṣe kí o nana kò sí iye téèyàn ná síbi tọ́lọ́run ọba láyé tá a gbọ́dọ̀ pè ní kí o ìná ibi kéèyàn kó gbogbo owó èèyàn kó kó lẹ̀lẹ̀ ó dàbí Abubakar kó gbogbo owó ẹ̀ ọlọ́kọ̀ bá nàbí ànábì ní kí lọ sẹ́kù nulẹ̀ lóhùn sẹ́ǹkà kàkù nulẹ̀ ṣùgbọ́n Abubakar àtàwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àwọn Ọlọ́run ti ṣàánú wọn pẹ̀lẹ́sìn tẹ́bí bá pa wọn nítorí ẹ̀sìn wọn ní complain torí ẹ̀ ló fi jẹ́ pé ìdí wọn náà yẹn àwọn ọ̀nà kí ni o iná pa ṣùgbọ́n àwọn tó bá jẹ́ wípé tẹ́bi bá pọ̀ àbí ebi àbáwọn ọmọ rẹ̀ ó kọ̀m̀plé ìyàwó rẹ̀ ó kọ̀m̀plé yìí mọ́ ni wọn ò tí ì dé bẹ́ẹ̀ ní yẹn kí ló ṣe ń tiẹ̀ yẹn o àṣejù ló ṣe nínú ẹ̀sìn wọn ò dẹ̀dẹ̀ ká máa ṣàṣejù nínú ẹ̀sìn àṣejù lẹ́yìn ṣe yẹn nínú ẹ̀sìn wọn ò bẹ̀ ká máa ṣàṣejù nínú ẹ̀sìn wọn bẹ̀ ká wà ní kí ni o ìwọ̀n tó wọ̀n sí ìrẹ́ tó ná ẹ̀ẹ́ eh, tó yọ two hundred thousand lórí mọ́lọ́sẹ̀ tí ó fi lówó mi yẹn kí lòun ṣe yẹn ìsinmi báyìí ó wà mọ̀ kò tẹ́sí dùn ó ṣe kí ni o ìwọ̀ntúnwọ̀nsì kọ̀bá wa jẹ́ pé kò ná tó bẹ́ẹ̀ náà ó sì ṣe títí ó títí ẹ̀dọ́ wa jẹ́ pé ní owó báyìí lọ́dọ̀ ní two million lọ́dọ̀ àwọn ná láàrin ọdún márùn-ún bó nínú two million yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ mú two hundred naira ọ̀rọ̀ ayọ̀nú ẹ̀ ẹ̀sà gbà tọ́lọ́nù irú eléyìí àṣe ètò olóṣè ọ̀nà ìṣẹ́ ọlọ́ni o ṣùgbọ́n kí ló ṣe yẹn o àṣe ètò olóṣè owó tó lọ́wọ́ bá fún pọ̀ àṣe ètò òun ló ṣe so nínú owó èèyàn gan gbà míì lára nǹkan tó yẹ kéèyàn máa bẹ́ẹ̀ ni yí pé nínú owó èèyàn téèyàn bá lè dá owó yẹn sí fọ́ọ̀tì tó wá mú da kan nínú fọ́ọ̀tì tó ń da sí yẹn tó fi ṣètò ọlọ́run ọba ẹ̀rọ àdàbà ní ṣe lọ sẹ́yìn bá àṣẹ ètò ni wọ́n ń ṣe àṣẹ ètò òun ni wọ́n ń ṣe sọtẹ́ àbá lè dá owó yẹn sí fọ́ọ̀tì tó lè mú da kan nínú fọ́ọ̀tì yẹn tó lè fi ṣe kíni o tó lè fi ṣe sọ́dákọ̀ fọlọ́run ọba so kò tí ì pọ̀ dé kò tí ì pọ̀ jù ẹ̀ tó ní four thousand naira abẹ́ẹ̀kọ́ ni ni tó bá dá sí forty èlò ló máa èlò ló wà nù forty ẹ̀rọ bá four thousand naira tó bá dá sí forty hundred naira ẹ̀yọ́ ní ìbá ní four thousand tó bá fi hundred naira tọ́rẹ́ ẹ̀yọ́ tó ní ìpọ̀jù kò pọ̀jù ẹni tó bá ti jẹ́ pé ó ní four thousand naira ó wá fẹ́ tọrẹ ó wá lọ mú fifty naira ó mú lọ sísàlẹ̀ báyẹn àṣẹ ètò ló ń ṣe àṣẹ ètò òun ní ìṣẹ̀lẹ̀ àwọn tó wà mọ̀kùtẹ́sídù làwọn tẹ́ pé wọ́n wà láàrin ibi tí mo sọ yẹn so a gbọ́dọ̀ mọ jẹ́ pé a gbọ́dọ̀ ṣe àṣe ètò a sì gbọ́dọ̀ ṣe kí ni o àṣejù tó bá jẹ́ pé ọwọ́ mú owó rẹ ọwọ́ mú lọ sí pé àwọn tí ẹ lọ ẹ lọ ẹ jẹ́ kí orí tébù ọ̀pá rẹ pẹ̀lọ́tì àbó wá wé ìgò kan péré náà ni mo rà fún lágbájá ọ̀rẹ́ mi tipẹ́tipẹ́ ni so ó dán náà yẹn ìná apàní ìgbẹ́gbẹ́ ní náà apàní pé owó tá a bá ná tá a fi yapa ọlọ́run òun ń gbèdégi ni o ìná apà ṣùgbọ́n owó tá a bá ná síbi tọ́lọ́run nítorí máa ń jẹ́ ni wípé ó ṣàṣejù ó ṣàṣe ètò àbó ṣe bó ti yẹ kó ṣe kí ni o ó ṣe nọ́mà àkànnà mẹ́ta náà jẹ sọlá àwọn fún wa yìí wọ́n ṣàlàyé ibn abba eh, abdullahi ibn Mas'ud ó ní àtẹ̀bùsír àlè ìfàákù fìgèrè àkè ìdí ń pè ní tẹ̀bùsír òun ni kéèyàn náwó síbi wípé ọlọ́run ọba ò ní ó náwó sí ẹ ti náwó pálẹ̀ ó náwó káàkiri bá ń ni náwó sí. naira ó yà àtẹ́lẹ̀ àmọ́ ní ah, iná pa ni wọ́n kọ́lẹ̀ fún iná pa ó ní wọ́n kọ́lẹ̀ fún Ibn Abbas náà sọ bẹ́ẹ̀ ó ní làwọn àǹfààkọ ìsánù máa la òkú làkù tóbi èèyàn bá ná gbogbo owó ẹ̀pàtà yẹ́nyẹ́ fìlẹ̀ ákì sórí òdodo làmìyẹ́kùn mubathirun ọmọ èèyàn yóò kí sẹ́ńtọ́ náà náà pa wàlàwọ̀ àǹfààkọ muddan fìgèrè àtúbánámúdù kan tó ná nǹkan tí òjú bíi kọ́ ẹ̀ kóńgò tí òjú bíi kọ́ọ̀pù mẹ́rin ráìsì lọ fìdéèrè akin kàánà tẹ̀bùsì rọ̀ níbi tí èso yẹn ẹ̀tọ́ kàánà tẹ̀bùsì rọ̀ iná pàlọ́ náà yẹn sọlọ́ bí jẹ́ pé ìyàtọ̀ wà láàrin méjèèjì òun náà la sì ti yanrantí fún wa yẹn òṣìṣẹ́ ọlọ́run bá sọ fọ́kùnrin kan náà torí ọkùnrin yẹn ni òun ní owó lọ́gán òṣìṣẹ́ ọlọ́run ọba sọ fún pé. pẹ̀lú kú olówó lọ wá ní fàgbéèrè ní ìkéfà òǹfì sọ fún mi bóò máa ti máa náwó wàkéfà àsìnà ò bóò ti máa ṣe òṣèlú bá ní takurujú ọ ọkọ̀ọ̀kọ̀ yọ zaka mi máa lè kà nínú owó rẹ nǹkan náà tó bá yẹ kó bá ń bẹ́ ń bẹ́ fàyín náà á tún tún tutọ̀ so lẹ́yìn wá gbà náà wà tẹ́sílù àkèrèbá àwọn mọ̀lẹ́bí rẹ lọ́wọ́ kù kó o rò wọ́n pọ̀ kó o ṣe dáadáa sí wọn lẹ́yìn náà wà tán rí fún akọ̀sáìn ìwọ ẹtí bá ń bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ rẹ ọgbọ́dọ̀ mọ wàlìjára wàlìmísíkìn aládùúgbò aláìní ó fún wọn níwọ̀ wọn sọ ọwọ́ sọ ọlọ́ba yẹn òṣèlú ọba wa sọ fún yí pé fàátì ìdàlùkúrìbá akọ wàlìmísíkìn ọbùn sẹ́bìlì aya tàǹkà ọ̀sán wa ni wàhálà tùbà fírí tẹ̀bùfìrọ̀ àlejò káyà yẹn fún pé ẹni tí ó ma nánà apà so àwọn tó nánà làwọn tó náwó síbi tí è ṣètò ọlọ́run àwọn ni wọ́n ń kí ni o ẹni tí ná ìná wa fún wa pé àwọn tó ni wọn ti jẹ́. ọlọ́run wá fẹ́ ṣàlàyé fún wa àwọn tí wọ́n bá nánà pa ọlọ́run ní ìmẹ̀lì mùbàfìrìnà àwọn tí wọ́n nánà pa kánú ìkùránà ṣayàtì ọmọ àyà èṣù ni wọn tẹgbẹ́ kí náà bí jọ èṣù iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ kan ara àwọn àti àwọn ṣayàtì nù ṣe kí làwọn ṣayàtì nù ṣe wọ́n ń pèpè lọ síbi. Si One ń promote ọtí wọ́n ń promote ìsìnà gbogbo nǹkan tó bá já burú ni àwọn ṣàyàtìmù náà máa ń ṣe so ẹni wọ́n bẹ̀rẹ̀ ẹni bá nínú apà náà kí ló náà ń ṣe ó ń promote ìbàjẹ́ lórílẹ̀ ni ẹni tí bá náwó síbi ìtọ́lọ́run ọba kò promote ìbàjẹ́ lórílẹ̀ dáadáa ló ń promote ẹni tí bá náwó síbi ìbàjẹ́ ó ń promote kí ni o ìbàjẹ́ sọdọ̀ yóò lóbi jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ kí ni o ọmọ àyà kí ni o ṣàyàtìmù. gbàgbọ́ wọn jọ jọra wọn níbi iṣẹ́ kan náà ni wọ́n jọ ń ṣe aburú ni wọ́n fi ń lọ́lẹ̀ tí ń dáná apà tó jẹ́ pé ibi ti ń náwó ibi tí èsì tọ́lọ́ ni ó fa tó gbé ó ti ràn wọ́n lọ́wọ́ àwọn tó fẹ́ saburú ẹlòmíì náà àwọn ibi bọ́ọ̀lù ni ó náwó sí ibi tí ni ó náwó sí ibi tẹ́tẹ́ ni ó náwó sí so gbogbo yẹn ó fa ó yẹ ká ó tún máa lọ òkè bí àwọn èṣù náà ti fẹ́ ká burú ọmọ àlọ́ òkè lórílẹ̀ ọlọ́run sọ pé ọmọ ìyá èṣù ni wọ́n jẹ́ náà mọ́ ọlọ́run wá ní kí ni ọ. ọlọ́run wá ní ẹ̀rí èṣù lè rọ́bì ìkàfùrọ̀n ọlọ́pọ̀lọpọ̀ aláìmoore lọ́jẹ́ sọ́lọ́hún gbogbo náà wá ṣe fẹ́ sùn pàtàyàn kò fi dúpẹ́ fọlọ́hún ó ṣe kí ni o ó fi tó gbọ́dọ̀ ló dá èṣù bó ti dá wa náà ló dé èṣù ó dẹ̀ fún lágbára ó fún ní gbogbo nǹkan ìṣe ìgbogbo tó wà bá fún èṣù yìí kílẹ̀ kó lọ kéṣù òbí ṣe ó yẹ kó fi máa dúpẹ́ fọlọ́run ni kò fi dúpẹ́ fọlọ́run bẹ́ẹ̀ náà rẹ̀ tó wà bá fún lówó tó fún lọ́lá tó fún ní gbogbo nǹkan kílẹ̀ kó fi owó rẹ̀ ṣe kílẹ̀ kó fi ọlá rẹ̀ ṣe ó yẹ kó fi dúpẹ́ fọlọ́run ni wàá ṣe kí ni o kò fi dúpẹ́ fọlọ́run ọlọ́ni èṣù náà jẹ́ aláìmoore ni ọlọ́pọ̀lọpọ̀ aláìmoore pé káfàrọ̀ ńgbà míì a máa túmọ̀ sí pé èèyàn jẹ́ kí ni o káfàrọ̀ ní mẹ́tàlá ìdẹ̀kùn ọlọ́run tó wọ́n bá ṣe fún yàn kéèyàn ó ṣe kí ni o kéèyàn ṣá ìmoore rẹ̀ èèyàn tún gbàdé pé ọlọ́run kọ́ ló fún yàn èèyàn wá dúpẹ́ fọlọ́run ọba ìtumọ̀ táwọn afáà ni a máa túmọ̀ rẹ̀ sí nìyẹn èṣù aláìmoore ni gbogbo ẹni bá ti náwó síbi tí ó jẹ́ ibi tó di èèwọ̀ kí lẹ́yìn náà jẹ́ ẹ̀yin náà jẹ́ kí ni o aláìmoore òun ló jẹ́ náà. وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمْ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ ọlọ́run bá wá ń ṣàlàyé fún ọ pé kèé sojoojúmọ́ léèyàn máa ń lówó lọ́wọ́ ìwọ tó ti lówó lọ́wọ́ tó náwó fáwọn fámìlì ó ṣeé ṣe kọ́lọ́run bá gbé bó ti dé bó ti ṣe kọ́lọ́run bó gbé dé àdìsí wá rí gbogbo ẹni tí bá máa ń náwó fún fámìlì owó rẹ̀ ọ máa pọ̀ sí ọlọ́run sì pé kí ẹ̀mí rẹ̀ ó máa gùn àdìsọ yìí ni àwọn àfáwọn máa ń ṣàlàyé fún wa rí ẹni tí bá náwó fún fámìlì owó rẹ̀ ọ máa pọ̀ sí ẹ̀mí máa gùn ìtọ́ pọ̀ kọ sínú kádà rà nìyẹn kìí ṣe ìtọ́lá àbá sọ ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tí bá náwó fún fámìlì ìtọ́lá àbá máa ń ṣe fún wa lọ́pọ̀lọpọ̀ ni pé ẹ̀mí rẹ̀ ó gùn owó rẹ̀ ó sì máa pọ̀ sí bọ́lá rẹ̀ ṣe bó ti fẹ́fẹ́ lòmí tẹ́mi rẹ̀ ò ní gùn tó rẹ̀ sì ní pọ̀ sí ọlọ́dẹ fẹ́ tẹ̀sí ẹ̀ ọlọ́dẹ fẹ́ kí ládàá rẹ̀ ó tún ṣe kí ni o kó tóbi sí i ìwọ́n tó bá yẹ kó bá náwó fún fámìlì ọwọ́ á dolò sí i ṣàpèjì bẹ́ẹ̀ tẹ́ fámìlì bá tún wá gbé bùkátà wá kí ni wọ́n máa ṣe àrọ́bà máa ń kán yọ̀wọ́ máa sọ wípé ẹ wo ẹyin náà lè bà tèmi jẹ́ débi báyìí gbogbo yìí tí mo tọ́jú ọlọ́wọ́ bọ̀ fẹ́ kó bẹ́ẹ̀ torí ẹ̀ ní wá wá wà ń ánìhùn. má ánìhùn mo bí kálukú ẹ má dọ̀dọ̀ mi máa ẹ má wàá béèrè owó lọ́wọ́ mi tọ́ ọ bá fi lè sẹ́rí kúrò lọ́dọ̀ wọn nítorí pé ibtiga ramati rabbik ìwọ náà lówó lọ́wọ́ mọ́ ìwọ náà ojú ọlọ́run owó ìwọ lọ́run sànú mi kò sówó náà ọlọ́run ní pé tó bá gbé nítorí sẹ́rí kúrò lọ́dọ̀ àwọn fámìlì nìyẹn kò sówó mọ́ ìwọ náà wá wá ojú àánú ọlọ́run kọ́ lọ́wọ́ bọ́ sànú rẹ̀ rámọ̀tì rọ́bì kàtàríjú à ojú àánú ọlọ́run ọba lọ́wọ́ rẹ̀ kà lọ́wọ́ wá ọ̀rọ̀ ní kíni. gbogbo àwọn fámìlì rẹ̀ pátá yẹn yẹn kúlìlá òǹkọ́ la mẹ̀sùn rọ̀ ọlọ́ni ọ̀rọ̀ tó rọ̀ ni wọ́n máa sọ fún wọn ọ̀rọ̀ tí rírọ̀ wà nínú ẹ̀ yusuf wà nínú ẹ̀ ni ó sọ fún wọn máa ṣàlàyé fún wọn yí pé ó fẹ́ ṣe díẹ̀ nísìnyí ṣùgbọ́n tó wọ́n bá ti dé bí mo ti ń ná fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ màá tún máa ná fún yín kò sówó lọ́wọ́ mi ní ìsìn ìjọba ọ̀rọ̀ sọ̀nù ọ̀rọ̀ báwọn ní abàtì ẹ̀jẹ̀ o so ọ̀rọ̀ bá sọ pé àwọn tó pé ah èmi gan náà mo ti wá gbọ́n ní ìsìn o so tí a bá ní èèyàn gúdù àpà ni pè bẹ́ẹ̀ wọ́n ní ah alájí èèyàn gidi ni wọ́n èèyàn gidi ni wọ́n èèyàn gidi ni wọ́n ah èèyàn ti àpà ẹ̀ o má sọ pé o ti gbọ́n ìwọ ò lè dágbọ́n fúnra rẹ gbogbo lọ́wọ́ ọba ọlọ́run ní í ṣe fún ọ ò lè dágbọ́n fúnra rẹ kọ́ ọ́ gbogbo gbọ́n kọ́ ọ́ rí pé ọ̀ràn di owó pamọ́ lófin lówó lọ ìrọ́ni ń jẹ́ bẹ́ẹ̀ tọ́ba ti pamọ́ ọlọ́run káwọn àti láwé wá gbà lọ́wọ́ rẹ àwọn ó sì gbà lọ́wọ́ rẹ ó sì máa ké ó máa sunkún kò sì ní wúlò fún ọ ó sì ní gbà owó tó ti ná fún wọn yẹn ládàtọ̀ bá ń fọkàn owó gan kò ní jẹ́ kó o máa banújẹ́ ìkan nínú àwọn tó jẹ́ àwọn tàbí in obìnrin ni wọ́n wá ní ọ̀bẹ wa gé lọ́wọ́ ìbàdàn bẹ gé lọ́wọ́ báyìí ọ̀bẹ tó wá gé lọ́wọ́ yẹn ó wá rẹ́rìn ó wá tún dúpẹ́ fọlọ́run àwọn tó wá wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ní pé ìbàdàn bẹ gé yín lọ́wọ́ wáyé tẹ̀ tún rẹ́rìn tó tún wá dúpẹ́ fọlọ́run ó ní tóun wò ní pé ládá tóun máa rí lórí ọ̀bẹ tó gé lọ́wọ́ ló pàrọ̀ lẹ́rìn pé ah ọlọ́run sì fún mi ládá ọlọ́run tó gé mi lọ́wọ́ ọlọ́run ọ̀hún wá dúró ọlọ́run ládá tó yẹn fẹ́ gbà lórí nǹkan lèèyàn máa ń rò owó tó ti ní sẹ́yìn yẹn fún wọn ládá tó máa gbà lórí ẹ̀ ló máa rò ó ní lọ rò wípé ah mo wá délé sí láì bàmọ́ mọ́mọ́ ẹ̀gbọ́n ọmọ àbúrò mo ń gbogbo wọn mo tọ́jú wọn òun lọ́wọ́ ajé délé sí mọ́ wàkúlùlá òkìní o. ó mọ̀ ní tí ìgbà tún ti dá a padà ẹ̀yin náà ni màá náwó mi fún pé ẹ̀yin ọlọ́run ní kí n máa ná fún bó o lọ́dọ̀ sọ fún olùwọ́ ó dùn wọn nú ó wà lórí kò sí yẹn kan nísìnyí àwọn abáyé wa á dùn wọn nú ó wà fi wọn lọ́kàn balẹ̀ ìgbé àfẹ̀mí fẹ́ dáa mo tún sọ́gùn ni tí bá ní débi náà ní sọ́gùn náà ètò ètò sọ̀rọ̀ àbàfin so lọ́dọ̀ ara bẹ́ẹ̀ ẹ̀kọ́ tí ìsìlámù kọ́ wa nìyẹn àyè jìnnà sáwọn fámìlì ẹlòmíràn sọ pé fámìlì ló fẹ́ bá tòun jẹ́ èyí ṣe bẹ́ẹ̀ ẹnìkan lọ bá nìbísà sálàm ó láwọn fámìlì òun tó ń ṣe dáadáa fún ó ní wo òmóore wọ́n ní wọ́n bá tòun jẹ́ ni ó ní kàánà ní òsínfùhù àlìmálà bẹ́ẹ̀ sọ nìyẹn bí ìgbàdàn jẹ́ yí pé eérú gbóná ni mò ń fún wọn jẹ tí máa fún wọn tí máa yẹ dáadáa fún wọn ànábì yìí lọ́ọ́ máa náwó fún wọn lọ́ọ́ máa yọ̀dá fún wọn ọlọ́wọ́ bá máa ràn ọ́ lọ́wọ́ lórí wọn tó má dára bẹ́ẹ̀ táwọn náà jẹ́ ẹni tí wọ́n máa jẹ́ ẹni tí wọ́n máa ṣe dáadáa fún àwọn ọmọ tó sùwọ́n dára bí i àmì ẹ̀ṣọ́